بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوك فún Ọlọ́run atọ́lọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún anábìwá Muhammad àlékún ìkẹ́ àtìgẹ̀ Ọlọ́run ọlọ́mbanìṣẹ́ fún anábìwá Muhammad ìrọ̀lẹ́ òní ní lágbára Ọlọ́run àwọn tí a ń fi etí gbọ́ lẹ́yìn tó ṣe pé ṣẹ̀ríà Islam kò fi ara náà oní tí a máa ṣe àgbéyẹ̀wò nírọ̀lẹ́ tòní lágbára ọlọ́run ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú mo sọ lẹ́ẹ̀kan wípé ẹjẹ́ ká bẹ̀rù ọlọ́run sọ ní kọ̀kọ̀ ní gbangba ẹjẹ́ bẹ̀rù ọlọ́run ní pàtàkì jùlọ àwa tá a jẹ́ obìnrin tàbí kí n sọ pé àwa tá a jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ̀ ọkọ sìnà níṣìṣẹ́ èèwọ̀ lọ́lọ́run bá pè yàtọ sílẹ̀ yìí ìgbé ọmọ ọba fọsùn oyún olóyún káàtì máa ọkùnrin ọlọ́kùnrin lọ́rùn èèwọ̀ ni nínú Islam ọ̀pọ̀lọpọ̀ àhàdíìsì ńlọ lórí eléyìí ntọ́fà àwọn ọ̀rọ̀ yìí ni wípé tí n ka ìwé lọ́wọ́ àbí tí n bá màmá nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ rédíò àsìkò tí máa ń ráyè gbọ́ náà nù. wọ́n sọ nípa àwọn obìnrin nípa obìnrin kan ó bí ọmọ bíi mẹ́jọ nínú mẹ́jọ mẹ́fà kílíà pé ọkọ rẹ̀ ló ní ó fẹ́ kílíà náà ní mẹ́ta bá tuntun o ó lè mẹ́jọ tó náà lò ni. ìtọ́wájú àkọ́bí fún ọkọ rẹ̀. lẹ́yìn ìgbà tó máa ń tó ti di ọmọ ọdún tán ẹnìkan wá dìde pé ọmọ òun ni ẹ bá gbọ́ bí wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ bọ̀ ó tó bí ọ̀sẹ̀ bíi mélòó kan tí wọ́n fi sọ ọ́ ọmọ rò wípé obìnrin láì ṣe àní òdodo ní sọ kódà wọ́n bí ẹ̀ múlẹ̀ wípé ń lóyún ń bímọ. sọ́nà ò na máa ẹni tó wọ́n á dùn fún mi. àṣẹ ìtọ́pọ̀ ẹran súnà ọmọ àṣẹ ìkọlù lọ́mọ. ẹni ẹlẹ́ni ọwọ́ àǹtọ́jú ọmọ ọlọ́mọ lójijì ọdún méjìdínlógún gbáko lẹ́yìn ọdún méjìdínlógún eighteen years lẹ́ńtọ́ lọ́mọ gángan lọ́wọ́ àdìdè àsìkò wa tó báyìí tó ń ọgbà ọmọ àìmọye owó ni ẹ ti ná ní kóòtù. wọ́n lọ kóòtù wọ́n tún lọ sí àtúlẹ̀ ilé ẹjọ́ bíi mẹ́ta yẹn lọ tí wọ́n ti kó yẹn lọ sí ilé ẹjọ́ ẹ̀yọ kankan tó gbàdájọ́ ẹ̀wọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ti ná fún lọ́ọ̀yà kò jẹ́ fọ́kọ̀ lẹ̀ pé nǹkan lọ́mọ o ó yin state náà ni pé ó yin six ni pé ànífẹ́ ọmọ rẹ ni alẹ́ ni ló ṣe sínú ọmọ ni lọ́pẹ́ náà sínú ọmọ ló tún sẹ́ ló kọ́ rẹ̀ bílíọ̀gù ni. lẹ́yìn ọdún méjìlélógún wàhálà bẹ̀rẹ̀ wọ́n sá fàáfàáfàáfà lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n wá iṣẹ́ rédíò lọ ṣe ètò ẹ̀jẹ̀ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta láàrin bàbá kẹni bàbá kejì àti yọ ọmọ nígbẹ̀yìn gbẹ̀yìn ọmọ ti báyìí twenty two years kódà wọn bímọ ní ẹsẹ̀ wàá àtẹnitọ́ pẹ̀ran súnà ọmọ àṣé ẹni tó ń tọ́jú ọmọ fọ́dún méjìlélógún àti nǹkan lọ́lọ́mọ. sọ̀dọ̀kùn ẹ̀jẹ̀ kí á bẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ á bẹ̀rù ọlọ́run sọ ọlọ́run kí kó sàmì wa. ẹ̀jẹ̀ àpàdà síbi ibi tí à gangan. nínú àwọn oríkèé tí lára lẹ́yìn tí ọlọ́run bá ọba àdékẹ́lá tí ó pèsè fún ẹ̀dá ní pàtàkì jùlọ àwa tá a gbé èèyàn onípọ́nà ń fún wa ní etí yàtọ̀ sí pé fún wa ní etí ó tún wá fi samuel sí ìgbọ́ ìyẹn lè létí tí ọba ti sí samuel bẹ́ẹ̀ kò wúlò ìyẹn lè lójú ayin tí ọba ti sí bá sọ́rù bẹ́ẹ̀ kò lè rí nǹkan kan tábà ń sọ nípa àwọn oríkèé ara tó pàtàkì kò sí ètí ó pàtàkì ó lára àwọn èyí tó pàtàkì jùlọ lára ẹni gbígbọ́ lára ẹ̀ ló bàbá wa àsáádé nínú tíra tẹ̀sírì kẹrin ní rahman fi tẹ̀sírì kalamil manan. bàbá ń sọ nípa àwọn oríkèéríkèé ara mẹ́ta kan bẹ́ẹ̀ yọ̀ bá ti ní máwùlẹ̀ sọ́kọ́ wà mọ́ tó bá níbi méjì ń bẹ ó yìí fèéfèé ṣùgbọ́n kó amẹ́ ní kankan ń bẹ kò lè rí ìmọ̀ kankan ìkíní èyí ò ní làákàyè ẹlẹ́ẹ̀kejì tí làákàyè bá ṣiṣẹ́ ó kú ń tọ́ màá fi wo ní tiẹ̀ ń kọ́ bílẹ̀ náà bá ṣiṣẹ́ etí tó fi gbọ́ ń kọ́ kíni ẹ̀sán bá pé sáré èèyàn pẹ̀lú ìgbọ́lọ́mù èyí ò rí ìmọ̀ kọ́ kí ó sì yé èèyàn lágbára ọlọ́run ṣùgbọ́n kan mẹ́ẹ̀ta bá ti lè sọnù ó ṣe é ṣe kéèyàn ọ̀lẹ́kọ̀ọ́ kó ní màláàbọ̀ tàbí kọ́ mọ̀nyì. láwọn oríkèé ọ̀hún ìkànnì làwọn fẹ́ sọ nípa rẹ̀ lónìí ìyẹn àálàtò sàmáì irin iṣẹ́ tó lòun sára wa tá a fi ń láǹfààní láti gbọ́ nǹkan. ọlọ́run bá ọba àdékẹ́lá ó jẹ́ àmà rírì ìdẹ̀ra yìí ó jẹ́ àmà lóore lọ́pọ̀lọpọ̀ ààyè nínú ayé alukur'an fún àpẹẹrẹ nínú sọ́lọ́tù nahal ayé ẹlẹ́ẹ̀kejìdínlọ́gọ́rin seventy eight ọlọ́run sọ bẹ́ẹ̀ wípé wallahu akhrajakum um-, min butuni ummahatikum la ta'lamuna shay'a. وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون ọlọ́run ọlọ́run ńlọba tó mú yín jáde láti inú ọkàn àwọn ìyá yín láti inú àpò òbí ọlọ́run ló mú yín jáde wá sáyé ìgbà tí a dáyé látàn ọlọ́mọdé ṣẹ́yà ẹ̀ nímọ̀ nǹkankan ẹ̀ mọ̀ nǹkankan àwọn Yorùbá ní kíkàn ní kání ẹnìkan ìbí máa ti ẹ̀kọ́ sọ́n báálé ọlọ́mọ yẹn jáde ẹ̀ nímọ̀ kankan wọ́jà lẹ́lẹ́kùn mọ̀sánmà wọlé àbẹ̀sọ́rọ̀ wọlé àfẹ́dà nínú àánú ọlọ́run ó pèsè ìgbọ́ fún yín etí ọ̀tọ̀ ìgbọ́ tí yóò fi máa gbọ́ ọ̀tọ̀ ìyẹn lè má lè tí ó lè má làwọ etí kó sì máa gbọ́ nǹkan sámọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ etí lè wà kí lè máa gbọ́ nǹkan kan gbé àṣọ ọ̀gbọ́n tó ìwé ni kò lè má gbọ́ tí ọba ti fi sámù bẹ́ wọ́n jẹ́ àdàlákùnmọ̀ sámù àrà ọlọ́run ń pèsè ìgbọ́ ń pèsè lẹ̀ fún yín wọlé adúsọ́ọ̀r ìròrí àwọn tẹ́ máa fi ríra ń pèsè lẹ̀ fún yín wọlé àfìdá ọlọ́run ń tún wá jogún àwọn ọkàn fún yín bọ́lá ìtí ń retí lọ́dọ̀ wa náà ni pé ká máa dúpẹ́ lórí orí tó bá ṣe fún wa lọ́lọ́run ti wá sọ pé la'allakum tashkurun mo ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún yín kẹ́ ẹ lè bá dúpẹ́ lọ́dọ̀ mi ọlọ́run o. ọ̀pọ̀lọpọ̀ àyà ló tún wá yàtọ̀ sílẹ̀ tọ́lọ̀ ti ń jẹ́ ká máa ríre etí gbọ́ ètò tí ó ṣe fún wa. ká má bàa ṣílò òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam òun náà ṣe àfimúlẹ̀ fún wa pé kò dìgbà tí yẹn bá tó gorí obìnrin kéèyàn tó ṣe sìnà o ìyá máa fetí ìyá máa fetí ṣe sìnà nínú hadith kutiba ala ibni ádámà nasibuhu mina zina wa huwa mudirikun lidhalika la mahala ẹnì kọ̀ọ̀kan náà máa nábì ádámà ìpín tiẹ̀ nínú sìnà ọlọ́run ti kọ́ mọ́ òwò mọ́dúnlẹ́kùn lè dálìka kò sí búyọ̀ láìsí àní-àní yóò lè bá yóò ṣe sìnà ọ̀nà oríṣiríṣi làwọn máa ń gbà ṣe fọlẹ̀ àìnáni tẹ̀síníyàn torí kí ojú méjèèjì ìyá máa fi ṣe sìnà bóòlù tó ṣe ṣe sìnà wà sìnà àwọn màlúbà sọ ntí ọlọ́run ọ̀yọ̀ǹda kó wò tó bá ti ń wò ó o ti ń fojú rẹ̀ ṣe sìnà nù ó sì á wo obìnrin olóbìnrin wò ó wò ó wò ó wò ó láwò kánjú ó fi mọ̀ pé àá ọkọ̀ gbọ̀ǹbọ̀ ó tún wọ́ bá a mú ó tún pè jí ó tún yọ ọ̀rẹ́ mẹ́ta àá sìnà nù o wọlé obìnrin etí wa méjèèjì tẹ̀síníyàn oní ẹ̀ma ṣe sìnáwó wà sìnáwó balẹ̀ ìsìnáà sìnáà títí ni pé ìmá fi gbọ́ ohùn obìnrin ìmá fi gbọ́ ohùn obìnrin tó náà bọ̀ ìyọ̀ǹda fún ọ láti gbọ́ àdìsí ń gbòjù bá ń lọ ṣùgbọ́n wọ́n fi ta fẹ́ lò ń bẹ́ẹ̀ ó láti lò. tọ́ba ń sọ nípa àwọn nǹkan tí à ń fi etí gbọ́ lóríṣiríṣi ni àwọn àfáà pín sọ́nà bíi mẹ́rin ṣùgbọ́n méjì péré ńlá ọ̀rọ̀ àgbòkátà sí níjọba yìí látàrí pé méjìlá dúà ọlọ́run ṣe ń tán fẹ́ fún wa nítorí ọkọ àwọn akọ láì dá ọlọ́run gbé jìnnà sí wa àbí àtìtán ṣe méjì náà láàmú. ìkíní bẹ̀ ni pé masmọ́ọ̀n yóò ibu Allahu ta'ala wa yarda àwọn nǹkan bẹ̀lẹ̀ ń tẹ̀sí pé à ń fetí wá gbọ́ ọlọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run yọ́nú sí ìtẹ̀síbọ́rọ̀ àwọn nǹkan báwọn mahmudan ọlọ́run kì í ẹni tí bá ń fetí rẹ̀ gbọ́ tọ́ba ń tẹ́ nípa àwọn nǹkan tá à ń fetí gbọ́ látòkè délẹ̀ èwo ló lóore lọ́lọ́lá jù ń fetí gbọ́ sàmáhàn lè Qur'anul Karim ìmáa fetí ẹni gbọ́ ọ̀rọ̀ ọlọ́run alukurani alápọ̀nlé kò sí ní tó dáa káfíńtì gbọ́ bí ọ̀rọ̀ ọlọ́run bí alukurani tabanso nípa ibi tí gbọ́ alukur'an ọ̀nà oríṣiríṣi làwọn èèyàn gbà àti gbọ́ o àwọn kan bẹ̀rẹ̀ pé mọ̀kànláìkì ohun rẹ̀ mẹ́sì máa ń ka ọwọ́n ni yẹnni pé wọ́n ń láti bá fi pa ìrònú ná kọ́ gbọ́ sàmáà tàfà òhúnìí kọ́ gbọ́ láti lè bá àgbọ̀rọ̀ ọlọ́run yé láti lè bá ronú sọ̀rọ̀ ọlọ́run kó lè mọ̀ pé lòun ọlọ́run bá sọ̀rọ̀ kọ́ gbọ́ níbo lẹ́yìn ṣùgbọ́n tí bá ń gbọ́ níbo pé nígbà bí ìsirṣáàd mo tún fẹ́ máa gba ìtọ́sọ́nà sí níbi ọ̀rọ̀ ọlọ́run ọgbọ́ sàmáà kàdàgórìn nígbà pé àbẹ́ ọlọ́run bó ṣe ròyìn ayé àtọ̀run yìnyín tó àgbọ̀rọ̀nú. ọgbọ́ sàmáàsì ìjà àbátì yìí pé a mo ti ṣetán báyìí o gbogbo tí mo fi ti gbọ́ lọ́rọ̀ náà àsìkò rírò rẹ̀ ó ti tó àsìkò lílo rẹ̀ ó ti tó bákan náà yóò tún tẹ́wọ́ gba ntọ́gbọ̀n pé ọ̀rọ̀ lẹ́nu ntàfẹ́fẹ́ náà wíjọ́ lónìí wípé ntòlóore jù tẹ́dà máa fi ti gbọ́ ilẹ̀ ọ̀rọ̀ ọlọ́run alukur'an alkarim lọ́la ní tó ṣe pé bẹ́ẹ̀ yẹn bá tún gbọ́ wọ́n tún yin ni wọ́n kì ni lórí ibi tí gbọ́ rẹ̀ sàmáhàn lè kọ́tùbà ìbánisọ̀rọ̀ ọlọ́run kọ́tùbà ló gbogbo ọjọ́ jimá pátápátá tá a bá ń tẹ́tí tá a bá ń gbọ́ jim tá a bá ń lọ sí kọ́tùbà tá a ń lọ sí jimá tá a ń gbọ́rọ̀ ọlọ́run tí a ń bá ní sọ ni ìlú yìí ìbàrí kìbá tírí bó ṣe rí kọ́tùbà wà fún láti lè bá a tún ní láyé ṣe ìtí ń ṣẹlẹ̀ láàrin àwùjọ lọ́wọ́lọ́wọ́ kí lọ́nà àbáyọ. ìhà wo ló yẹ kí mùsùlùmí ọkọ fi ti bá ń ṣẹlẹ̀ ìtí ó túbọ̀ wà fún mi. ló fi jẹ́ pé tó bá jẹ́ kọ̀tíìn àfáà tí ó ṣe kótóbà tó bá mẹ́ntì ń ṣe kìí sáwọn tí ó ra àjọ tí wọ́n ti kọ́ lẹ̀ ọ̀yìn àwọn ọ̀nà ọ̀yìn náà á ó dín máa tún à. bó o la fẹ́ kí ni ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí ni ọ̀nà àbáyọ sí ètò ààbò ètí ń dẹ́rùbà nàìjíríà kí ni tí bàtà máa fi ń jalè ìpànìyàn kí ló ṣe ipò láàrin àwùjọ irú àwọn nǹkan bá ń fẹ́ kí kútúbà kó máa dálé lórí wọn ẹ bá ń fetí rẹ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá wọn sọ mahmood ẹnfààkì táyìn ní iwájú ọlọ́run ṣùgbọ́n lẹ́yìn tánà náà lórí lè ṣe máa ń rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànú wa ọ̀pọ̀lọpọ̀ ní ìgbọ́ sútúbà wọ́n kàn máa sọ pé àbí méjì ti kùtẹ́jú máa a ó ti láyé ẹja sàlọ̀ lájà máa lọ báyìí àdúrà nìkan ní ọgbà kò ní gbọ́ ogun tí ìmáàmù sọ sòkòlò nǹkan sànù wa èyí pé láwọn tí a fẹ́ ká máa fi ti gbé jùlọ lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run gbọ́ kútúbà hadith anabi wa Muhammad tọ́ba ń sọ nípa kútúbà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anabi ọ̀rọ̀ àwọn sọ̀hábà àwọn àkàwé lórí ìṣèlúṣe ní jíjọ kútúbà nù. lẹ́wọ̀n tí a fẹ́ ká tún máa tẹ́tí gbọ́ kàlámù lè wà lédèyìn má làm yẹkùn ìsìnà ọ̀rọ̀ táwọn òbí tí wọ́n bá ń bá wa sọ bàbá àti ìyá ká farabalẹ̀ ká gbọ́ lópin ìgbà tó wá jẹ́ pé njẹ́ ń bá ní sọ̀rọ̀ lé lórí kì í ṣe nǹkan ìṣe wọ́n fẹ́ ká tẹ́tí gbọ́. àwọn wáàsí àtìgbàdégbà tí wọ́n bá ń ṣe ìsìnmáwòdìmọ̀ wá ń rìn táǹtẹ́fẹ́ ká máa fi kiri wa gbọ́ ni. dòró sọlẹ̀ wọ́n lé ibi táwọn kan tí wọ́n ti jókòó tí wọ́n ti ń dára wọn lẹ́kọ̀ọ́ nípa bóyá láṣẹ ní àlékọ́ nípa ìnà kí wọ́n á farabalẹ̀ kọ́ra máa gbọ́n tí wọ́n wí. irú ní táǹtẹ́fẹ́ ká máa fi kiri wa ká máa fi ṣe ni. sọ ìpín alákọ̀ọ́kọ́ ni nínú àwọn nǹkan tí à ń fi ti gbọ́ ìyẹn masmúrin yóò wọ́yàrá náà ìtàǹtì tí gbọ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí tọ́lọ̀ sí yọ̀mí sí. ìpínlẹ̀ kejì masmọ́ọ̀n mabgodun ladallahi ta'ala omi ìtàǹtì tí gbọ́ ní tòótọ́ àwọn lè máa jẹ gbádùn rẹ̀ ṣùgbọ́n mabgodun ní lọ́lọ́ nítorí àwọn bá bínú sí ni kò káfíńtì ṣe é kódà nàá ánìwò mímìíràn gbọ́ ọlọ́nṣẹ́lẹ̀ wọ̀fà kì í fi pọ́kọ̀ fún wa. kódà wọ́n má da àlùmọ̀rìn bí nàá ánìwò àwọn tí a máa ń ṣẹ́rí kí ni ìfẹ́ gbọ́rọ̀ nǹkan báwọn ọlọ́nṣẹ́ yìí wọ́n irúfẹ́ nǹkan báwọn fàlẹ́sì márùn ìlẹ́yìn mọ̀hàrọ́mù àwọn tó yẹ pé kéèyàn máa gbọ́ ní máa jẹ́ kọ́ bó dúró sẹ́dá tẹ́tí gbọ́rọ̀ nǹkan báwọn èèwọ̀ ni kódà yín bá ń gbọ́ mabmin ẹlẹ́ṣẹ̀ ni wọ̀ṣìnàbò wájibun bí wàá jìnà sínú nǹkan báwọn nǹkan má fi tí wàá gbọ́ dandan ni o abalẹ́lẹ́yìn dandan làá fẹ́ sọ̀rọ̀ lé lórí ní àwọn táǹkì tí gbọ́ tọ́lọ́wọ́n bọ̀ nífẹ̀ẹ́ sí. nínú rẹ̀ alìsínà ìlànà yẹtanu fi dín nílá àwọn kan ń sẹni wọ́n ń gbẹ́ni nígbèkúgbè nípa ìsìn Islam wọ́n náà wàá jókòó wọ́n ń gbọ́ àkọlẹ́tọ̀ ọ̀hún. kọ̀lẹ́tọ̀ ọ̀hún. kódà ìjókòó síbẹ̀ láti máa gbọ́ ní ti ń rí kó a sọ pé yẹn màá rọ́ọ̀tì lè ń kárì kàlàáfà ọ̀nà mẹ́ta ńlá máa ń kọ̀ọ̀kan ńlá àkọ́kọ́ ìkẹta kéèyàn ọ̀fọ̀ kan kọ́ à ọ gbọ́dọ̀ fọkà ó dìde kó bẹ́ẹ̀ pátápátá ni ọgbọ́n tó náà bá sọ náà ayé alukur'ani wàyí dà sẹ́mi ìsàlẹ̀ wà náà ẹ bá ń wí sókè ọ̀sẹ̀ lẹ́yìn yọ wà ọ̀dà ọlọ́run ti lẹ́yìn ní àwọn tí wọ́n jẹ́ nígbàgbọ́ òdodo ni wàyí dà sẹ́mi ìsàlẹ̀ wà àárẹ̀ dùn tábọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ tí ò láǹfààní táwọn sọ nípa lágùn lágùn bẹ́ẹ̀ kọ́lù lágùn bẹ́ẹ̀ fáìl lágùn olùkọ́rin lọ̀rọ̀ tí ò ṣàǹfààní kankan lágùn fáìl iṣẹ́ tí ò wúlò bí kí o máa ta lóbò máa ta yọ ọlọ́pàá yẹnni pé tó bá rí àwọn kan tí a ń sẹnu níṣekúṣe sọ̀rọ̀ ọlọ́run yà á dìde lọ ayé bá náà wàá ìmọ̀ ayé ń ṣe yẹn nìkan ṣe ìtọ́rùn àṣetán lè mú ọ gbàgbé ó lè fi gbàgbé ra tọ́ba ti rántí fọlàtàkùn máa dàbí kẹrọ máa lè kọ́ mẹ́lẹ̀ fàṣẹkọ yìí tọ́ba ti rántí pé ah, ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ah, ọ̀rọ̀ búlọ̀ àwọn ilé mẹ́rin sọ lẹ́nu méjì kí bìíní ọlọ́run méjì ọ sọ̀kalẹ̀ sáàyè nǹkan wà wà ń bẹ̀ tètè àjìnà sínú ìjókòó báwọn. yẹn ni pé nǹkan àkọ́kọ́ ni ìmọ̀ àtẹ́tígbọ́ máa ń yẹ tánù fi lo islam ẹni tí ń gbẹnu àtẹ́ lo ẹ̀sìn ọlọ́run a wà níbì kan èmi mò ń ṣèdánilẹ́kọ̀ọ́ mbẹ́ ẹnìkan wá ń bẹ nínú àwọn tó ti rí pé àwọn ti jáde jámẹ́ ìsìlámíyà síwájú wa tipẹ́tipẹ́ àjọ sàlámẹ́rì náà ni wọ́n bá ti súnmọ́tò sí ọ́fíìsì àwọn súnmọ́ ẹlẹ́lọ́ọ́ ọ̀dọ̀ wọn lọ́wà tí súnmọ́ ẹlẹ́lọ́ọ́ wọ́n ti ọdún ìsìn wọ́n máa ka ṣòkòtò báyìí pé a ti lọ bí àwọn wa ní ṣòkòtò kan ní ìkọ́ ọ̀hà yóò mú yọ lẹ́lẹ̀ ju ìkan lọ. ti wà sí ó wá wà láàrin àwọn kan tí a ń jẹ́ bí àwọn tó pé àwọn ará àta ni wọ́n wọ́n ah, without knowing pé ẹlẹ́yà mi jókòó sí tòsí tó wà. níbi àwọn tí a ń tẹ dípò kọ́ bá àwọn èèyàn wí ẹ̀yin ní ẹ̀dùn ẹ̀yin ní ẹ̀wò àwọn tí náà ti láti jùjú kòkòkòkòkò kí lè tiẹ̀ mú nǹkan lẹ́lẹ̀ wọ́n ti wọ́n ti resign ní ìsìn kí láti bọ̀ táwọn bóò ní ẹsẹ̀ rí lánàá bóò ní ẹsẹ̀ rí lónìí ìjọ táwọn kọ́ bóò ló ṣe rí sáyé yìí náà ẹni ọlọ́run bá kọ pé yọ̀ọ̀rọ̀ ayé ní òòlì ẹni ọlọ́run ọba ti kọ òòlì rí ọba àmà sọ ohun dúdú fáwọn èèyàn ntọ́lọ́run ọba ọ̀fẹ́ kọ́ ọlọ́run fẹ́ sọlá rẹ̀ nìyẹn o sọlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ bí oníròyìn kí wọ́n kíyè sára o boko haram bàrí ọ̀mìnira islam wàlí islam wàlí mùsùlùmí náà bàrí òun náà mímu. Kama máa sọ pé àwọn akọ ẹlẹ́sìn akatakiti boko haram àwọn akọ ẹlẹ́sìn islam islam yìí ṣe jẹ́ islam ẹ̀sìn àlàáfíà ni pákáleke kò sí ní islam ebi aya ni láyé kọ́ra àfi dé ìjọ ní pọ̀ òsì mẹ́sì máa lábẹ́ sílẹ̀ ìbàlá káwí ìtòjíṣẹ́ lẹ́sàn-án lẹ́ndì mọ́sáyí tiẹ̀ àyànjọ́ wọn pa àyànjọ́ wọn káàkiri táwọn ìjọba ti ní ẹ̀ ń bá gbẹ̀ tí ọba sì onìkan lọ́mọ. yẹn wípé ìmọ̀ abẹnú àtẹ̀lù ẹ̀sìn ọlọ́run kò wá jókòó bẹ́ẹ̀ ìjókòó àgbákò ìletò jókòó. níbi ọdún bíi mélòó kan kódà ní Ramadan ni àwọn aṣẹ́wó àgbáyé nàìjíríà lọ́wọ́ sí wọn ní Ramadan wa ni wọ́n fi wọ́n sì yẹn sí ìgbẹ́ nìkan wá fẹ́ máa kọ́mẹ̀ntì lórí àwọn aṣẹ́wó oní àà òní ànẹ́bí wọn gan-an ti á pè mọ́ àmọ́dún tó nǹkan bá rí àwọn obìnrin yìí nǹkan kọ́gbọ́dọ̀ mẹ́rin kọ́gbọ́dọ̀ mẹ́rin sojú kòkòrò ń pa wọn yóò bá gbọ́ yóò gbé òfin nǹkan nígbà Haúsá gbọ́ ọ̀sá kan òrukàn ní àfikó women's world àfikún ẹ̀ ń pè ọ̀sá kan òrukàn ní àfikó kó Nàìjíríà ìgbárata ìsinú èyí ò gbárata èyí ò lè láyé líle èyí ò lè lásìkò lílẹ̀.